ẹ mọ̀ gbogbo aláti mọ̀ pé òòṣà gbogbo ilẹ̀ Yorùbá ni gbogbo ilẹ̀ láti mọ̀ pé ìyá tó bí náà gbogbo ilẹ̀ Yorùbá ni kódà òkú tá à ń ṣe lé ní òkú ilẹ̀ Yorùbá ni kì í ṣe òkú Ìgbòho òkú ilẹ̀ Yorùbá ni òkú gbogbo Nàìjíríà ni so now máa fẹ́ kí lẹ́yìn kan tẹ́ lè sọ ẹ̀sánpù tẹ́ rí nínú ẹbí pẹ̀lú ọmọ tí wọ́n ní kí lẹ́yìn kan tẹ́ fẹ́ sọ fún àwọn tó tún jábí amọ náà gẹ́gẹ́ bí ẹ ṣe rí nǹkan tí ọmọ wọn dà lénìí tó ń yẹ̀ ìyá yẹn lénìí kí ni nǹkan tí ẹ fẹ́ sọ fún àwọn àbíyamọ tó jẹ́ bí àwọn obìnrin bíi tiyín náà kí ni nǹkan tí ẹ kọ́ ń bí dàbí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni sùúrù fún abiyamọ. bẹ́ẹ̀ni wow èrè yẹn ni ìyá Ìjòyè ń jẹ lénìí èrè yẹn ni ẹ ń jẹ ah, ẹ kú ọpọlọ ẹ kú làákàyè ẹ kú ọpọlọ ẹ kú làákà bàbá mi bàbá mi mo kí ẹni tí mo mọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ bàbá sí wa nílẹ̀ Yorùbá náà torí tá a bá ń sọ̀rọ̀ Ìgbòho Òòṣà inú inú ẹ̀yìn lẹ́kọ́ ti jáde ẹ má bínú tó tó bí òwe bàbá mi so ìkan bí ìkan náà ni tá a bá ti rí yín a ti rí Ìgbòho Òòṣà bàbá mi ẹ jọ̀ọ́ ṣé ẹ lè dárúkọ yín fún mi. Ifá Ìgbòho ẹni tí ó jẹ́ apá kejì ẹ jẹ́ sọ pé ọ̀tún fún bàbá olóyè Sunday Ìgbòho gẹ́gẹ́ bí àwa ṣe mọ̀ wípé bàbá wà ń lé ẹ bá sọ pé bàbá ò sí ilé bàbá wà lé torí pé tá a bá ti rí bàbá tá a bá ti rí bàbá a ti rí bàbá nìyẹn bàbá mi ẹ ṣe mo dúpẹ́ mo rò pé gbogbo alẹ́ mọ̀ pé inú wa ń dùn lénìí gẹ́gẹ́ bí ah, ṣẹkẹrẹ kí fún ọ̀káyé máa mọ̀ bọ́ lo spíkà dọ̀la ohun mi á borí wọn ẹ má jà á dààmú ara wa so ṣe rí lénìí ẹni gbogbo alẹ́ mọ̀ pé inú wa ń dùn báyìí lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú pé ìyá yìí lọ lóòótọ́ àmọ́ nǹkan ẹ̀yọ̀kan tó kàn jẹ́ stain fún wa ni wípé olóyè Sunday Igboho sí ń bí bíbà ni kò tí ì bàjẹ́ bàbá mi àmọ̀ràn wo gan lẹ fẹ́ gba àwa Yorùbá lápapọ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe rí bílẹ̀ Yorùbá ṣe rí àti ìgbìyànjú tí à ń gbà àti nǹkan tí ó wà important tó yẹ kí a ṣe gẹ́gẹ́ bí bóyá ìfẹ́ ni bóyá ìfọ̀rọ̀ ìfimọ̀ṣetán ni àìmọ́ máa dalẹ̀ ara wa ni experience wo lẹ ní látara ọ̀rọ̀ yìí àti àmọ̀ràn tí ẹ lè fún olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ. ẹ ṣeun gan ṣe mọ̀ pé tí èèyàn bá wà ọjọ́ orí kọ́lọ́wọ́ fi máa tó ká. bẹ́ẹ̀ni ìwà pẹ̀lú ìrírí pẹ̀lú ìṣesí hmm. ọlọ́run máa ń ga ìwà hmm. àti ìrírí àti hmm. ìṣesí ọlọ́run dogun ẹ̀ fún olóyè Sunday Igboho Adéyẹmọ. kábíyèsí. ṣé mo pé yàrá wo lọ ọ̀rọ̀ tí kò ń sọ ebi ọ̀pá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀ wọn tiẹ̀ ti padà ṣẹ. ṣé mo pé ọ̀rọ̀ tí ń sọ ohun tí ń sọ fún pé kí ọmọ ìjọba òun náà ló ń Yorùbá hmm. yóò dáa sọ́dọ̀ ìgbòho a lè ṣe tí ó yẹ wá dáadáa ẹ ṣe bàbá mi bẹ́ẹ̀ adúpẹ́ adúpẹ́ gbogbo ọ̀nà tá a gbà lókun ọlọ́run fèrè jù ẹ látẹ̀rí bàbá mi aláwọ̀ mọ̀bì fèrè làwọn àhámú hmm. ọlọ́run fèrè jù ṣe rí àwọn ìmọ̀ràn mi sí gbogbo ọ̀dọ́ àtàwọn ọmọ nàìjíríà ní ohun tó lè mú ìrànlọ́wọ́ ìdílé kára máa ṣe ra wọn. ṣẹgẹtẹ báyìí ní sinmi àjàmájẹ bí òsínmílé ajáde má tẹ́lẹ̀ ni wọn. ó dẹ̀ ń yẹ kábíyèsí ẹni wàá sọ ojú ọ̀dà bẹ́ẹ̀ ni ó sẹ́yìn. Hmm àwọn ah, pé wò sí àrándì. Hmm. Hmm. a dẹ̀ yọjú. gẹ́gẹ́tẹ̀ yàtọ̀ hmm. sí pé báyà nígbà náà nìkan gbẹ ní kọ́nà kan. wọ́n tọ́jọ́ tí tààrọ̀ mind together. gbogbo ẹ̀ ó dáa yóò sùn ọ̀. ẹ ṣe mo dúpẹ́ mo rò pọ́jọ́ mi ti bá tún pè yín tún jẹ́ ẹ̀yin náà ẹ máa wo Ìgbòho ṣàmá. bẹ́ẹ̀ni. dákẹ́ sọ ẹni tó nífẹ̀ẹ́ èèyàn Hmm. ìyá aláyé hmm. ìfẹ́ ń bẹ láàrin màmá sọ́mọ bẹ́ẹ̀ ni ládùúrà alágbára ti bẹ nílẹ̀ Yorùbá. ẹ̀tọ́ ọmọ àwọn ọmọ bá wa bẹ ìjọba Nàìjíríà lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. ìjọba Nàìjíríà wọ́n ní ẹ wa pé a ó dà ẹ mo rò pé tí bá tún pè. àmín àmín bẹ́ẹ̀ ni torí ọjọ́ mẹ́jọ lásán sì lélẹ́yìí adẹ̀sí ń bọ̀ wá ṣe tí gbogbo ìlú mi bẹ́ẹ̀ ni àmín àmín àmọ̀ràn wo lẹ wá fẹ́ fún àwa ọ̀dọ́ tí a ń bọ̀ láti láti mọ ìwà tí a máa wù jẹ́ tí àwọn àwùjọ náà fi lè mọ nífẹ̀ẹ́ wa. Hmm, ká máa rántí ìlú tí a ti wá ó dà bẹ́ẹ̀ ẹ ṣé bàbá mo dúpẹ́ àgbà dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé àjọ lo ìfẹ́ ẹ̀kọ́ tó mú yín dilé mú fún olóyè Sunday Igboho nígbà tí wọ́n sí ilé ǹjẹ́ lè ṣàlàyé díẹ̀ torí mo mọ̀ pé èèyàn ò lè hate èèyàn ó sì dúró fún yàn tán bàbá mi mo kí wọ́n ní olórí ọ̀dọ́ nílùú ni wọ́n àbí ní gbogbo ìgbò olórí ọ̀dọ́ mo kí bàbá mi àgbà yín adalẹ́ ẹ wà ní ṣọ́kú ó ti ń yẹ yín sìn ẹ ẹ ní dẹni yẹ̀yẹ́ láyé ẹjọ́ ìfẹ́ wo ni ẹni àti kí ni ìdí tí ẹ fi dúró sí délé fún olóyè Sunday Igboho nígbà tí wọ́n sílé àti tẹ́ tún fi dúró gan fún ìlú yín torí mo mọ̀ pé ọmọ àlè oléwu wa yẹn ọmọ ọkọ náà la máa sábà bá ní irú àwọn ìwà báyẹn irú kí ni ìfẹ́ tẹ ní. alhamdulilayi. Hmm mo dúpẹ́ fọlọ́n pé àwọn àrùn tó ń bọ̀ mo délé ìjọba la. adúpẹ́ adúpẹ́ adúpẹ́ àmín àmín. bẹ́ẹ̀ bí ìbéèrè tí ẹ béèrè dídúró hmm. tiwa lẹ́yìn owó ìṣẹ̀lẹ̀ hmm. yorùbá ni tó bá tó ta fún. bẹ́ẹ̀ni hmm. kábíyèsí. ètò bá tó ta káṣù lé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀rọ̀. bẹ́ẹ̀ni.

wow ṣé mi gan wà ní kó wá gbòó báyìí torí gbòó ti popular jù lù mí lọ ìlú tó ń fi ìgbòho borí gbárí mi rò pé mo ti rí torí bẹ́ẹ̀ bá dárúkọ ilé ìgbòho ni bẹ́ẹ̀ dárúkọ tọ̀hún ìgbòho ni. ọmọ ìṣẹ́yìn jẹ́ gbòho. ọmọ ìṣẹ́yìn jẹ́ gbòho ah ọlọ́run á sì jẹ́ ká kóra wa jẹ̀pẹ́ ìkànnì wa nílẹ̀ yorùbá a sì ní ṣọ̀tá ara wa àwọn ẹni bá fẹ́ yàrá rẹ̀ sọ́tọ̀ láàsọ fún ọmọ àlè náà torí pé wọ́n sọ pé létí ò bá tí ì bàjẹ́ tó tóbi òwe ẹ̀yin bàbá mi mo dúpẹ́ nǹkan tẹ́ ẹ rọra sọ yẹn ọlọ́run ò ní tú wa láṣìírí ẹ ṣe gan bàbá mi mo rò pé tí bá tún bá. alihamdulilayi. Amen. Amen. orúkọ yìí tèmi ni Fatima Àṣàkẹ́ ọmọ aláàjì ọmọ ilé àwọn sẹ́ńdé ní ilé tiwa yìí. nílé kejì wow. àjọ mọ́ra láti kékeré láti ilẹ̀ olóyè ìgbòho. ó jẹ́ èèyàn kankan jọ. ọmọ ẹ bá ròyìn sẹ́ńdé lúlò ní títí ọdún mẹ́wàá. láì dáa wow. ṣùgbọ́n ìbẹ̀rẹ̀ mi sí àbí àwọn ní ká hmm. nǹkan tẹ́ ń tíra láti sọ báyìí ni pé àdúrà tí ìyá olóyè ń fi ti ọmọ rẹ̀ lẹ́yìn lójó jéèyàn ah, ká gbé èsì ọlọ́run ìyá ìyá ọlọ́run fọ̀run kẹ́yìn o. Hmm àgbàwọ̀ hmm. ìyá hmm. hmm. kábíyèsí ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun àdúrà tí yóò wọ̀ Inshallah. ìwà pẹ̀lú àmín àmín inṣàlá àmín ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣé mo dúpẹ́ kúlú aláwọ̀ adáláwọ̀ sábà lámìyàn nílùú alámìyàn láwọ̀ lámìyàn nílùú alámìyàn ẹ ṣé bàbá mi tán iná ni wọ́n di lé mú fún tọ́jẹ́ bíi bàbá sí olóyè Sunday Igboho májàsọ bàbá ẹ jọ̀ọ́ ẹ má bínú sá o mi tó béèrè question lọ́wọ́ yín àmọ́ ṣé mo lè mọ orúkọ yín sá as ààrẹ mùsùlùmí gbogbo ìgbòho à kábíyèsí bàbá ẹ̀mí ọlágùn bàbá mi torí pé ààrẹ tẹ́ jẹ yẹn tó jẹ́ ti mùsùlùmí tó sì jẹ́ gbogbo ilẹ̀ ó fẹ́ ju tọba abòmí lọ ẹ má bínú pé mo sọ bẹ́ẹ̀ àmọ́ mo mọ nǹkan tí mo ń sọ kò ní bàjẹ́ bàbá mi inú mi dùn pé mo rí yín inú mi dẹ̀ dùn pé mo rí ìṣesí mo balé dáadáa inú ìlú dùn bàbá mi mo fẹ́ kẹ́kọ̀ọ́ kí gbogbo lé dé tánṣó ni